الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قوم نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا طلوع الفرقدين ورثوا النبي وأحسنوا في إرثه وحموه من كيد الخبيث المعتدين ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفا والمشهدين ونحاربوا الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد ونحادث تقليد كل زماننا مع حبنا للعالم المتجرد إنا نرى تقليدنا أو قاتلا حجب العقول عن الطريق الأرشد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله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 فإن أحسن الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jùlọ tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run má jẹ́ kó wa ìsìláàmù ìwúlò rẹ̀ àwọn ààyè títí máa wúlò nǹkan bẹ́ẹ̀ òun náà nílé ayé tá a wà jọ wúlò fún mi àtẹ̀yìn ẹni tí islam bá wúlò fún nílé ayé ń bì yóò máa tẹ̀lé lánàá tí islam gbé kalẹ̀ yóò wà ní ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ islam á tún máa wúlò fún yàn nínú sàárè ìyẹn pé tọ́lọ́mù bá bá gba islam náà ní ọwọ́ rẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ tún jẹ́ ẹni tí ó rí gbádùn nínú sàárè kọ́lọ́jẹ́ kí islam wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wà nínú sàárè tó bá ti gbàgbà tá a lè kéèyàn mọ̀ gbogbo àwọn àbẹ̀rù tí bẹ́ẹ̀ ẹni tó lọ́n bàbá ní kí islam rẹ̀ kó jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ gbogbo bẹ̀rù gbangba tálíkì àmọ̀ kò ní jẹ́ tiẹ̀ ìjọba jẹ́ olórí ibẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni àlìján náà ìjẹ́ mùsùlùmí òun náà lè lórí jẹ́ ní àlìján náà kọ́lọ́njọ́ mú fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa kábíjẹ́ ní àlìján náà àdúpẹ́ bí ọlọ́run fún wa lálàáfíà tí ó bá sálàáfíà ni èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò lè máa bá yín sọ̀rọ̀ ẹ tí ó bá lálàáfíà náà òun náà ò lè wà nírú ìjókòó tí a wà yìí ọlọ́run tó wá fún wa ní àlàáfíà kó ló ń ba àlàáfíà ara rẹ̀ kan wa àwọn tí ò lálàáfíà kọ́ ló ń kó ba fún wa ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta tí àwọn àfáà ní máa máa dúpẹ́ rẹ̀ òun náà ni ní mọ́tòlẹ̀ amúnì ìdẹ̀kùn bọ́lọ̀ ń fìyàn lọ́kàn balẹ̀ níbi téèyàn bá wà àwọn àyè kan wà kò ṣeé sọ pé a fẹ́ máa bára wa sọ̀rọ̀ ọlọ́run nígbà tó jẹ́ pé inú bẹ̀rù òun náà ni àwọn èèyàn máa ń wà nínú irú àwọn àyè bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí kọ́lọ́ máa yọ̀ fọkàn balẹ̀ kúrò níbẹ̀ èèyàn kì í sọ wípé à àwa náà abẹ́jagun Islam ẹ̀jẹ̀ kọ́ bẹ̀rẹ̀ bíjà rẹ̀ káwọn ló tiẹ̀ máa rí bí ti ń rí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní èyí tẹ́ ẹ jẹ́ ẹ̀yin sọ̀hábà ẹ má máa sọ wípé kí ogun ó dé ẹgbẹ́ ogun ogun ogun ẹ máa bẹ lọ́run náà ní pé kí ọlọ́run kó máa dáàbò bò yín kí ogun ó mọ̀ dín kọjá pé àwọn èèyàn kan máa gba ìsìláàmù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà níbi ń dáa púpọ̀ ló fi jẹ́ pé àlè má tọrọ ìfọ̀nbí tí fọkànbalẹ̀ bá wà kọ́lọ́ kó ló sàlékún ìfọkànbalẹ̀ síbẹ̀ wà á fi tó sí fọkànbalẹ̀ kí ọlọ́run bá kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orin tó wá kù ó tẹ̀lé mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àwọn orin náà tọ́lọ́run ṣe fẹ́ kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́gbà ní ọwọ́ wa àlékún orin kọ́lọ́ kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-azim ẹ̀yin náà ti yá máa gbọ́ ọpọlọ tó sọ́dọ̀ ọ̀dọ́yìn náà ní tí gbogbo abijókòó afẹ́kọ̀rọ̀ yóò ṣe wá láǹfààní ká sì rí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run bá ń bẹ̀ kọ́lọ́ jẹ́ kí ọ̀rọ̀ náà ṣe wá ní àǹfààní kọ́lọ́ jẹ́ rí ẹ̀sán ní àtọ̀dọ̀ ọlọ́run. la hawla wala quwwata illa billahi al-azim. sọ ní ìbára wa sọ̀rọ̀ ti tòní gẹ́gẹ́ bí àwọn elétò ti gbé kalẹ̀ àdìbínú pé pósítà ò jáde ṣùgbọ́n àwọn iṣẹ́ tó pọ̀ náà ló fà á so ìtí wọ́n gbé kalẹ̀ òun náà ni wọ́n pè ní àlìgíbátú wa mustasnayatuha òun náà ni wọ́n pè topic tí a lónìí so ìtí wọ́n fẹ́ ṣàlàyé fún wa níbẹ̀ òun náà ni nǹkan tá à ń pè ní àlìgíbátù èyí tí wọ́n ṣàlàyé fún wa ní òní òun náà ni nǹkan tá à ń pè ní àlìgíbátù backbiting òun ni nǹkan tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lónìí òun ni nínú Yorùbá ìta máa pè é òun náà ni wípé ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ṣùgbọ́n gbà tábà bẹ̀rẹ̀ sí ṣe tábà bẹ̀rẹ̀ sí mú tààrífù ẹ̀ wá definition rẹ̀ wá ó máa yé wa dáadáa ṣùgbọ́n gbólóhùn tó gbajúmọ̀ lọ́dọ̀ àwa tá a jẹ́ Yorùbá òun náà ni pé kí a sọ̀rọ̀ èèyàn lẹ́yìn sọ̀rọ̀ náà ní gbọ́dọ̀ ti gbajúmọ̀ wọ́n ní wa mustasnayatuha àti àwọn nǹkan tó jẹ́ yí pé ó jẹ́ exceptions nínú ẹ̀ ìyẹn ni pé àwọn nǹkan tá a dáyọ wípé eléyìí o kò ní máa bọ́ sínú ìsọ̀rọ̀ èèyàn lẹ́yìn sọ̀rọ̀ náà ni nǹkan tí a fẹ́ pè wá lákèésì sí ní òní gbólóhùn tí wáàsí wa tó ń sọ̀rọ̀ lé lórí òun náà ni àlìgíbátù tá a pè ní ìmọ̀ sọ̀rọ̀ èèyàn ní ẹ̀yìn definition tó wà fún àkọ́kọ́ ti ní definition látọ̀dọ̀ ẹni tó wà perfect ta lẹni tó wà perfect tá ń sọ òun náà ni òjíṣẹ́ Allah sallallahu alayhi sallam òun gángan fúnra rẹ̀ ó ti define àlègínbátù definition ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ wà perfect bẹ́ẹ̀ torí pé mánà tá a nídi gangan mánà tá a nídi òṣìṣẹ́ ọlọ́run ọba mánà ṣẹ́rí ọlámánìdì lọ́dọ̀ àwọn àáfàá ona mẹ́ta ni wọ́n pín máàna sí wọ́n ní máàna kan wà alimáàna alugawiyu alimáàna asariyu alimáàna aliorfiyu máàna èdè ọ̀tọ̀ ní èdè ẹgbẹ́ mọ̀sálẹ̀ kan ìtí à ń pèlú èdè ni pé ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn so a lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lórí dáadáa a sì lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lórí kí o nǹkan tí ọ̀dà ṣùgbọ́n tí yorùbá náà bá sọ pé àwọn ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ni orí aburú náà ni wọ́n máa ń lò ó sí ṣùgbọ́n sísọ̀rọ̀ lẹ́yìn gangan dábàá ní ká túlẹ̀ èdè so ó lè jẹ́ nǹkan dáadáa ó sì lè jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n nínú ṣẹ́ríyí tábà sọ pé tábà di pé nǹkan ní àlègbíbàtù nínú ṣẹ́ríyí ìtumọ̀ tó jẹ́ ìtumọ̀ burúkú bẹ̀ òun ló túmọ̀ sí i òṣìṣẹ́ ọlọ́run ọba wa ń sọ nínú àdìsí àbí ìwúrẹ́rọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba dárúkọ àlìgíbàtù ó dárúkọ gbólóhùn yẹn àlìgíbàtù ó dárúkọ rẹ̀ ó wá ní nǹkan tó ń jẹ́ gíbàtù ó wá ní àkọ́ọ́ká bímọ ayẹ́kìrọ̀hùn. díkìrúkà àkọ́ọ́ká bí máa yà kọ̀rọ̀ hù. ó ní nǹkan tó ń pè ní gíbà ó náà ni pé ní mẹ́ńṣàn tó bá mẹ́ńṣàn nǹkan kan nípa ọmọ ìyá rẹ sísọ tó bá sọ nǹkan kan nípa ọmọ ìyá rẹ bí máa yẹ kìrọ̀ hù nǹkan tó ń pè ọmọ ìyá rẹ ó máa kórìíra pé kó o sọ nǹkan yẹn. kò ní í fẹ́ inú rẹ̀ ò ní í dùn sí i wá ní nǹkan ẹ̀ gangan òun ni wọ́n ń pè ní kíni ọ àlẹ́gíbátù ibo lèyìn ó ti wá sọ nǹkan náà ìyẹn ó wá jẹ́ pé nǹkan tá a bá sọ nígbà tó máa ya wa ò sí níbẹ̀ ṣùgbọ́n tọ́mọ ìyá wa bá wá gbọ́ nǹkan tá a sọ yẹn yọ̀ọ́ wà á jẹ́ nǹkan tó ṣe yí pé inú rẹ̀ ò ní í dùn sí i eléyìí ni definition tá a rí látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run wa ṣùgbọ́n àwọn afá àwọn tí wọ́n máa explain fún wa dáadáa sí i kó lè bá a yé wa dáadáa àwọn afá wọ́n tún máa ń lọ kó àwọn ọ̀rọ̀ míì wá tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ yẹn wọ́n tún wá so pọ̀ mọ́ ara wọn kí ọ̀rọ̀ yẹn ó lè bá a wa dáadáa wọ́n tún wá ṣàlàyé ẹ̀ fún wa. ẹ̀rí àwọn àfa àwọn ń ṣàlàyé pé èèyàn lè wà níbẹ̀ ńgbà míì tẹ̀gbẹ́ àníkà sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ni èèyàn lè wà ńbẹ̀ téèyàn máa sọ̀rọ̀ ẹni yẹn tó dẹ̀ jẹ́ pé àlègíbà náà ni ó dẹ̀jẹ̀ lápèjúwe ẹnìkan jókòó mà rí pé kò gbọ́ èdè haúsá wa. ọ̀rọ̀ ẹni ẹlá kí ni o la sì ń sọ a sì ń sọ nǹkan kan lẹ́gbẹ́ tó bá gbọ́ yóò ṣe kí ni o inú rẹ̀ ó bàjẹ́ nǹkan tá a ṣe yẹn náà à ní sọ pé pé kò sí níbẹ̀ nǹkan tá a ṣe yẹn náà kí ni o àlìgíbà ni làwọn afáàdúgbò á ṣàlàyé fún wa wípé àwọn nǹkan kan wà tá a tún máa ń ṣe yóò ti jẹ́ pé àtijọ́ ní ọ̀rọ̀ kan sẹ́yìn tẹ́tẹ́lẹ̀ tá a ti jọ sọ nípa ẹnìkan wípé lágbájá báyìí a ti jọ sọ̀rọ̀ kan lẹ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tẹ́niyẹn wá dé àwa lo ọwọ́ àbá lo gesticulation a lo body so, body language a lo àbá lo ojú a lo àwọn oríṣiríṣi nǹkan kan láti lè fi sọ fẹ́ nìyẹn wípé. alé rẹ tí mò ń sọ fún ọ níjọ́ ní olóde gíní rẹ o olóde yẹn sọ nǹkan tá a ṣe yẹn náà kí ni ọ a sì lè mọ́jọ ní ọ̀rọ̀ ńlẹ̀ rárá àjọ ní ọ̀rọ̀ àjọ lọ́rọ̀ rárá ṣùgbọ́n ìbátẹ́nìkan dọ́dọ̀ wa ẹni yẹn bóyá ó ga jù ní ẹni mọ̀ ga o sọ́yà ẹlẹ́gbẹ̀ẹ́ máa pé ní tẹ́yà tó ń sọ fún òní pé èèyàn ṣe ń ga tó báyìí àbọ̀ kúrú ni ah, ah, ẹ̀ẹ́dẹ̀ ń kúrú tó báyìí àbọ̀ dúdú tẹ́yà tó dúdú bàjẹ́ báyìí ah, ẹ̀ẹ́dẹ̀ dúdú tó báyìí ọ̀sán tẹ́yà bá fi lè mọ̀ pé òun lọ ń sọ wípé òun ga tó báyìí òun dúdú tó báyìí òun kúrú tó báyìí tó bá fi lè mọ̀ pé òun ni ẹ̀ẹ́dọ́gbọ́n ṣe kíní inú rẹ̀ ó ṣe kíní yóò bàjẹ́ àwọn afá sàlàyé wa yìí pé n tá a ṣe yẹn náà kí ni o àlèkìrí bá tù so àwọn kan náà afá máa ń sàlàyé fún wa nìyẹn wọ́n tún wá sàlàyé fún wa wípé gíbà yìí bá a ti máa ń ṣe fún ẹ tá a bá fẹ́ ṣe fún àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n tún kàn la díẹ̀ díẹ̀ wọ́n kàn la díẹ̀ níbẹ̀ ká la díẹ̀ níbẹ̀ táwọn afá tún sàlàyé fún wa òun ni wípé O lè jẹ́ wípé dídá tọ́lọ́hún ọba dá ẹni yẹn gangan báyìí ní ẹ̀dá a lè máa fi ṣe gíbà rẹ̀ bóyá ó ga jù ni ó kúrú jù ni ó dúdú jù ni ó jáfèé ni ó jẹ́ nǹkan kan ni a lè máa fi ṣe bẹ́ẹ̀ ó lè má jẹ́ pé dídá yẹn lásán ó lè jẹ́ nǹkan kan nínú àwọn àṣesí tẹ́ni máa ń ṣe ó lè jẹ́ ìwà àwọn máa sọ̀rọ̀ wá rẹ̀ pé a ti máa bínú jù so àdèmọ̀ pé tó ń tá à ń sọ yẹn à ń sọ láti lè fi yọ àléébù ẹ̀yìn ẹni tẹnìyẹn bá gbọ́ inú òbí so a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ dáadáa a lè máa sọ ìwà téèyàn ní àbíṣesí tó ní àbọ̀ máa ń yára ṣe nǹkan àbọ̀ máa ń ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ máa ń lọ́ra rìn àbí máa ń yára rìn gbogbo àwọn nǹkan wọ̀nyí a a lè rí gíbà láti ara àwọn nǹkan wọ̀nyí tá a sì gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ àwọn afáà ń ṣàlàyé fún wa ibù nínú ẹ̀sìn tá à ń sìn àwọn èèyàn á máa ṣe gíbà èèyàn nínú ẹ̀sìn ìjọsìn tẹ́ni ẹ̀ ń sìn wọn ah ẹ̀rì kùránì ni ó máa kà kò ní kó mọ́sálásí wọ́n ti kí ṣe àgbẹ̀kẹ́ kó mọ́sálásí ti ìmọ̀ tí ń ṣe so gbogbo àwọn kan oríṣiríṣi nǹkan ẹni tí bá tún ṣẹ̀sìn dáadáa ẹ̀rọ sátidé o ti gbé báàgì o ti lónà lé kí o ti ẹnu o ti lónà kò lè má ṣe láyé kò lè má délé kí o lọ́jọ́ kí o kí ni gbàgbé ẹnu lè kí o ọ̀hún rẹ̀ so nínú ẹ̀sìn tó mélòó míì tún ń ṣe àwọn èèyàn tún máa ṣe gíní o wọ́n tún máa ṣe gíbà rẹ̀ tó máa fi rògbò lẹ̀ ṣòkòtò rẹ̀ àwọn àtúnṣe gíní máa wọ́n sì máa bínú rẹ̀ wọ́n sì máa ṣe gíbà rẹ̀ wọ́n sì máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn so a tún ń ṣe bẹ́ẹ̀ a kí ni àwọn afáàní a máa wọnú ẹ̀sìn àwọn afáwọn tó wọ́n sọ pé lára àwọn nǹkan títún wa máa ń wa náà ni wípé wípé ìjọba fi búyàn bí ọmọ bí ìyàwó bí bàbá bí màmá bí ẹ̀gbọ́n bí kìnnìkan wọn a máa rí létí ọmọ ní ọmọ rẹ̀ òun ní orí òní sọ̀rọ̀ dáadáa àwọn onímọ̀ ti sọ̀rọ̀ so oríṣiríṣi nǹkan márùn èyí tó bá rí tó bá jẹ́ pé kò sẹ́ni tí ó wà láyé yìí tí ò ní àléébù kò sẹ́ni náà òṣìṣẹ́ ọlọ́run ọba bọ́lọ́run ọba ti sọ òṣìṣẹ́ ọlọ́run ọba tó tọ́jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ ẹni tó ṣe pé ọlọ́run ọba pàfẹ́tì ọlọ́run ọba ṣe dáadáa tó sí ara ṣùgbọ́n ṣé gbogbo àwọn tó wá jẹ́ ìran kùrẹ́ṣì gbogbo wọn ni ó wà jẹ́ tó ní nǹkan tó dára ló fi jẹ́ pé àwọn tó fẹ́ bú ànábì àti ibi tí wọ́n ń gbà bú ànábì nìyẹn tábí sọ fẹ́ lómi yìí pé gan tẹ́ ẹ bá rí gan ẹ pa <laughs> nígbà tí hasan bin sabit wà tó fẹ́ sọ pé òun fẹ́ máa dá ọ̀rọ̀ padà fún àwọn tó ń já wọn kùrẹ́ṣì ànábì sọ pé ṣé tó bá bẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ padà fún wọn ṣé kò ní ta náà ó wá ní ah òun ó ṣe bí wà ní ìyàbá yọ irun kúrò nínú gaari <laughs> bẹ́ẹ̀ lòun ó ti ṣe òun ò ní jẹ́ kó tabọ̀ rárá òun ti lọ bóun ti máa dọ́gbẹ́ sórí yẹn tí òbí ní tabọ̀ <coughs> torí pé tí wọ́n bá ti ń ta bá ẹni tó jẹ́ ẹni tó so mọ́ yàn ìnira ni máa jẹ ẹ mọ́ kí ni oní ọmọ jẹ fún yàn nígbà tó bá gbà mí yàn tẹ́ fún mi yàn tẹ́ fún èmi kọ́ ni <laughs> ń bù tẹ́ fún ìyàwó yàn èmi kọ́ ni ń bù kò ṣeé ṣe kò yé sara rárá kódà ẹni tó tún jìnnà sí yẹn gan ẹni tó bá bú àfa rẹ lásán gan àfa rẹ tó jìnnà sí ojú ẹni ah àrùn tàgbé ah ìṣọkùnrin léṣe o <laughs> so olùdíje ẹ̀ bá ti lè nífẹ̀ẹ́ bí tí wọ́n bá ti lè ń bú bí ìgbà tí wọ́n ṣe kí ni o bí ìgbà tí wọ́n ń bú yàn náà nìyẹn ẹni bá ní wọ́n fi ẹnìkan ṣàpèjúwe nǹkan kan náà tí fi ń fi àléébù kẹni ẹ̀ tí ẹ yàtọ̀ alákùn bíi ráàlì kàlí kí ni yẹn so pọ̀ mọ́ ọmọ èèyàn ọ̀rẹ́ nítorí ṣe yẹn náà kí ni o gíbà náà àdáwọn àwọn afáàtì sàlàyé fún wọn so níwọ̀n bá tèmi ọ̀rọ̀ sàlàyé yìí mo mọ̀ wípé a máa rí wípé gíbà òun ọgbọ́dọ̀ tó yé wa níwọ̀n bá gẹ́gẹ́ mo ti sàlàyé so látara bẹ́ẹ̀ òun náà ní wípé ní gíbà àwọn àfáà ètò wa kù ní wípé kí ni ìdájọ́ nínú ẹ̀sìn ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn òun náà ni pé haram èèwọ̀ ni gbogbo àwọn àáfàá pátá yányán kò sẹ́nì kankan tó sọ wí kò kì í ṣe èèwọ̀ kò sẹ́nì kankan tó pè ní mọ̀kìrúwù kò gbogbo àwọn àáfàá ni wọ́n panu pọ̀ ni wọ́n sọ fún wa o haram ni. ṣùgbọ́n àwọn àfa sọ wípé ọgọ́ọ̀rọ̀ èèyàn ló máa ń mụ gbogbo ala máa ń kékeré mu àyìnbá òbí àwọn tó bá ala máa ń kékeré mu àyíká sí ó sì jẹ́ àárọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afá wa sọ pé kàbáyé nínú kàbáyé torí pé kí ni gbogbo tí ń so pọ̀ mọ́ so pọ̀ mọ́ wọn bá Eh, inna amuwalakun wa dima inna dima akun wa amuwalakun wa arọ́ọ̀dọ̀kun aramun aleikum ka orí mati hadalijahun so òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń sọ fún wọn níjọ́ àràfàǹjọ́ náà wípé ẹ̀jẹ̀ àti dúkìá yín àtọmọlúàbí yín èèyàn wọ̀ ní fún yín wọ́n ní nítorí sọ́lá ọba papọ̀ mọ́ yẹn pẹ̀lú pé ó papọ̀ mọ́ ẹ̀jẹ̀ kéèyàn dẹ́jẹ̀ yẹn lẹ̀ àrọ́ọ̀mù ni so kéèyàn gba dúkìá dúkìá kọ́ lọ àrọ́ọ̀mù ni kàbáyìlú ni so òun náà wọ́n ní pẹ̀lú àwọn kan tó sopọ̀ mọ́ yẹn ìhùkùmù tiẹ̀ náà yẹ kó jẹ́ kí ni o ọ̀yẹ̀ kó jẹ́ kí ni o kàbáyìlú àtàwọn afáfi pè ní kẹ̀bí lọ́gbọ̀rọ̀ àwọn afáfi sọ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni ẹ̀ṣẹ̀ tó bá tóbi sí nìyí wọ́n ní gbọ́dọ̀ náà gbé àyàkúlà láhmà àkíhì mẹ́yìtàn fọkàrí ìtumọ̀ kéèyàn jẹun ọmọ ìyá rẹ̀ báyìí kéèyàn sì máa jẹun ọmọ ìyẹn gan báyìí kí ló náà ti jẹ́ haramu so látara bẹ́ẹ̀ àwọn afáàní kàbáyé ni ẹ̀ṣẹ̀ tó nígbà gbé ni kẹ̀bí rọ̀ tó nílẹ̀ kàbáyé sọ́rí ẹ̀ṣẹ̀ kan tó tóbi ni nílẹ̀ kàbáyé ní àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi nínú kàbáyé ló wà tí nǹkan báyìí ti jẹ́ kẹ̀bí rọ́tù ẹ̀ṣẹ̀ tó ń tóbi èèyàn gbọ́dọ̀ mọ́ tọrọ túbá téèyàn bá ti di gbéyàn bá dẹ́ṣẹ̀ yẹn àforíjì ò ní wá àyàgbà téèyàn bá tó tọrọ kí ni o túbá lórí ẹ̀ téèyàn bá ti wá tọrọ túbá ó dàlù kí á mọ̀ nìyẹn inshallah tó bá wọ ọlọ́run ọba àdàbà ránkálí ìsàn tó bá wọ ọlọ́run yóò fi àjọ ọmọ èèyàn yẹn tó bá wọ ọlọ́run ọba yóò ṣàforíjì fún ọmọ yẹn bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn á ọ̀rọ̀ yẹn ní ọ̀ka sí kò sẹ́ńtì ẹ̀ fẹ́ kó bẹ́ẹ̀ ní gbogbo wa so wọn máa gbé ẹsẹ̀ tó tóbi ní o tó lè gbéyàwó inú náà àdísí bẹ́ẹ̀ tábọ wa kánú pé tó máa jẹ àlùmúfúlísù ààrẹ náà nìyẹn wà kọ di ṣáta mahara ó ti bú eléyìí ó ti sọ̀rọ̀ eléyìí lẹ́yìn ó ti kú kẹlẹ ẹsẹ̀ èyí wàá máa fi ẹ̀sìn èèyàn èyí wàá máa fi jí fáwọn tí ẹni wàá nípa ní gangan báyìí wàá padà wá dẹni nínú náà ẹ̀dọ́ fi jẹ́ pé wọ́n fẹ́ ká sọ́ra fún dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà fẹ́ kó jẹ́ pé ká máa lo dídákẹ́ níbẹ̀ dídákẹ́ ó máa ń dá púpọ̀ wá fi sùkútì sàlámù níbi dídákẹ́ èèyàn máa ń lè sọ̀síìdì lọ́pọ̀lọ ní fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n níbi gbéyàn fẹ́ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ní tí ó kàn yẹn lèyàn máa ń sábà sọ ọ́ jù gbèsè ayé tí ó kàn yẹn yóò sì mú gbèsè ayé yẹn yóò sì tẹ́pù ẹ̀ kalẹ̀ lẹ́bàá èèyàn wa máa sọ sọ sọ tí ó sì kàn yẹn sobo jìnnà sí léyìn a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa mùsùlùmí torí la fi ń pè wá lákìyèsí sọ àlìkí jẹ́ kó wípé nǹkan tí ó máa jẹ́ òun náà ni ó máa jẹ́ aya nínú ọlọ́run ọba ó ṣàlàyé dáadáa fún wa ń sọ ìgbà ọlọ́run ọba ti mú ìdíyàbù sọ ìkútàbà òun tá a máa ń yọ ń bẹ̀ ìkútàbà ìyàkútàbù òun tí a máa ń yọ níbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن Ọlọ́run ni mo pè yín اجتنبوا كثيرا من الظن ni sí ọ̀pọ̀lọpọ̀ èrò mo lérò mo lérò ni sí náà. إن بعض الظن Ọlọ́run ọba ní a máa ń lérò yẹn ọ̀pọ̀lọpọ̀ ni máa ń di ẹ̀sìn bẹ́ẹ̀. wàlá tajassasu wàlá yaghtab ba'dukum ba'da. ọlọ́ni má máa sọ pé ọ̀fẹ́ mọ nǹkan tẹ́nìkejì rẹ bó ló ti ń rówó bó ló ti ń ṣe nǹkan kan gbogbo eléyìí ò kọ́ wọ́n máa ṣe gbèsè ayé ẹ̀ lọ. sọ ìtawá kan wá gangan ni wàlá yaghtab ba'dukum ba'da. òun náà ni pé ẹnìkan ò gbọ́dọ̀ máa ṣe kò gbọ́dọ̀ máa backbite ẹnìkejì ẹ̀ lẹ́yìn kó máa dìféèmù ẹ̀ kó máa lọ máa fi àléébù kan lẹ́yìn ẹ̀yàn wọ́n lọ ẹ̀ wò ló jẹ́ pé Abu Hurairah wá ní wípé ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba sàlám àrà àyètà nǹkan àfi í máa àkúùl kí ló bẹ́ẹ̀ sọ tó bá jẹ́ pé ẹni yìí gangan ní tí máa ṣe ni mò ń sọ ó máa ń bínú mo ló ń bínú. ẹ̀mí ló máa ń ṣe mọ́ sọ́ ẹ̀mí ló máa ń ṣe mọ́ sọ́ ọ̀gá mọ̀sọ́pọ̀ ga nítorí nílò mọ̀sọ́ ìṣọlọ́wọ́ ìyẹn gẹ́gẹ́ náà wọ́n ń pè ní kíni o làkọ́dí ìtàpùtàpù tó bá sọ tó wà tó ń kéèyàn tó ń pè nǹkan yẹn bá ń bẹ lára rẹ̀ gángan ìtìyà àbùkàn náà sí ìyẹn gángan ní kíbà tó bá wípé kíní yẹn ọ̀ wá sí ní ara rẹ̀ wà kọ́ níbà àtàwù tí ò bá sí lára rẹ̀ òpùrọ̀ ọmọ nìyẹn ẹ̀sẹ̀ eléyìí ṣe kíni o òun tó wá tóbi. èdè nǹkan dé yòó ṣe ìyẹn tó wá pọ̀ jù lọ́dọ̀ àwọn yẹn ẹlòmí àlejò nǹkan ẹyọ kan ni wọ́n bá fi mẹ́wàá kù ni wọ́n sọ gbogbo méjìlá máa ń ṣe pọ̀ àti ìtìyàbù àti bùtánù àti kakuro mọ́ ẹ̀ lóye àwọn àfáà sọ pé àwọn nǹkan kan wà wọnú ara wọn nǹkan ni èèyàn ẹnìkejì tó yẹn ni yẹn ń ni ó ṣe ń tòótọ́ ni so ìtọ́wá ṣe yẹn bóyá ó ná ìyàwó rẹ̀ kásọ̀ báyẹn ó lè yàwó ẹ̀ ìwọ ọmọ yẹn ó ti mọ̀ nìyẹn ó wá kan tẹ́tẹ́ àwọn èèyàn ọmọ bó ná ìyàwó rẹ̀ pé ah <laughs> ẹ mọ ẹnìkan ní ìdílé wa wájú ẹ̀ dáadáa ó ná ìyàwó ẹ̀ ti <laughs> so ìwọ ní sinmi lóòótọ́ lọ́nà nítorí o ṣe yẹn bá ní sin ìtìyà bọ̀. ìtìyà ya ni mẹ́ta máa wọn rárá àlìbùtánì kẹ́yìn wá kúrọ́ mọ́ kọ̀ wá sí mi wọ́n ni ah ọkọ̀ kan gbá bílò kan fún báyìí bì ó sì lè má gbá bílò níbẹ̀ ẹni sọ ṣe kí ni ó ti fi bùtánù ó ti fi kú. ẹlẹ́ẹ̀kẹta tó máa wọnú ara wọn ni ànàmímà òun ni pé ká máa ṣòfò fún káàkiri ká máa gbé kinní information káàkiri ṣàwọn onígbé information ẹrú ti gbé báwọn so òun náà tún dájú lọ́tọ̀ bẹ̀tẹ̀ ó wọnú ara mẹ́ta wọnú ara wọn ànàmímà ó wá ní pé yóò gbé báyìí information kò fẹ́ information káàkiri kí information kárí olùmọ̀ fẹ́ so ẹni bá jẹ́ nàmímà tí ẹ̀ máa ń lékún sí òun máa fẹ́ kí kíní o circulate circulation of information òun ò láìkí tiẹ̀ pẹ̀lú ọjọ́ ìtìyà àbùkù kan sọ pé ah orí náà wò lálẹ́ àná tó bá ti sọ ẹ̀kan yóò ti tiẹ̀ so ẹni bá jẹ́ nàmímà òun tiẹ̀ gbogbo ayé ló kó gbọ́. kódà yóò tún ra owó òní kankan lọ́bẹ̀ iṣẹ́ rẹ̀ yóò fi lẹ̀ tó bá kú òmí yóò tún gbé bọ́lẹ̀ kó òtún lọ náà tálẹ̀ kó òtún sọ fún yóò tún wẹ́ni yẹn lọ mo fẹ́ wá rí yín ní o <laughs> yóò tún lọ rí owó ọ̀rẹ́ lomi lọ́rùn bàjẹ́ yóò mọ kíyàn wà òkè ẹ máa gbádùn <laughs> mo máa jí sí ní gbogbo àwọn ọ̀rọ̀ yẹn so ẹ <laughs> so ìjọba mo ṣe mẹ́tẹ̀ẹ̀ta àwọn afáàsọpọ̀ wọnú ara wọn ni ọ̀rọ̀ ọba ayàtọ̀ náà bá fi sọ pé àrọ́ọ̀mù ni wàlà ayéktà báàdùkùn báàdù ọlọ́ni apá kan yẹ mọ́ máa jẹ́ tí ó máa sọ̀rọ̀ apá kejì lẹ́yìn ọlọ́wà ní kí ni ó ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumu ọlọ́run ní tẹ́ẹ̀nì kọ̀ọ̀kan yín lè nífẹ̀ẹ́ kẹ́ ẹ máa jẹun ọmọ ìyá yín tó ti kú ẹ lè fẹ́ bẹ́ẹ̀ nǹkan lẹ́gbẹ́ ó jẹ́ nǹkan àrọ́ọ̀mù ni tí ò dé ẹ̀ lè ṣe tẹ́gbẹ́ yín gẹ́gẹ́ máa kórìíra rẹ̀ nú ẹ̀mí kò ní rọrùn fún yín láti ṣe dọ́dọ̀ bá fi wé nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn afá wa ṣàlàyé fún wa wípé àlùbíbà nǹkan tó jẹ́ wípé nǹkan àrọ́ọ̀mù ni ká gbìyànjú báwo la ti fẹ́ jìnnà sí báwo ni ká gbìyànjú wípé báwo la ti fẹ́ jìnnà sí a gbọ́dọ̀ gbìyànjú nítorí wípé àrọ́ọ̀mù òun ni àwọn àáfàá òun ni wọ́n dìdú sí látinú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba fún wa lọ́yẹ̀ ní jẹ́ àrọ́ọ̀mù ohun tí wọ́n fẹ́ fún wa ni pé àlè ìṣtìnà fàṣtẹ̀nìbù lórí ẹgbẹ́ níbi ayé àdúrà ìṣtẹ̀nìbù kẹ̀sí rán lóbi bẹ̀rẹ̀ nìyẹn ìṣtìnà ni ó máa ń dá là kí wọ́n máa lo gbọ́dọ̀ ìṣtìnà ó máa ń dára ló pé ká jìnà sí kíní ẹ tefe tefe ọlọ́wẹ́ sọ̀rọ̀ zina lọ́ni wàlà àtẹkìrọ́bù zina tó bá jẹ́ pé kéèyàn jìnà sí ìbàdàbẹ́ tí wọ́n bá lo gbólóhùn báyẹn wọ́n wípé kíni yẹn kíni o àrọ́ọ̀mù so látara bẹ́ẹ̀ ká ká gbìyànjú fúnra wa báwo la ti fẹ́ jẹ́ ẹni tí ò ní máa jẹ́ pé a máa wá máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́nà tí ò dáa so àwọn afáwa sọ fún wa wípé kí àwọn so àwọn àfáà wọn wá máa ń ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ tí àwọn àfáà tí wọ́n fẹ́ ṣe fún wa òun náà ni kí ni àwọn bàwá isu àlìgí ìbàtì kí ni àwọn bàwá isu àlìgí ìbàtì ìtumọ̀ eléyìí ni wípé kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ìmọ̀ ti ọmọ ènìyàn débi kéèyàn lọ máa ṣe gíbà ó ti ní àwọn nǹkan kan ló jẹ́ wípé ìmọ̀ ti ọmọ ènìyàn débi kí ọmọ ènìyàn kó máa wá lọ máa jẹ́ pé yóò máa ṣe gíbà nǹkan alákọ̀ọ́kọ́ táwọn àfa àkọ́kọ́ ṣàlàyé fún wa. òun náà ni dọ́àfúlì ìmán nǹkan alákọ̀ọ́kọ́ táwọn afa tí wọ́n ṣàlàyé fún wa nìyẹn àwọn afa àjẹkóyè wa wípé àwọn nǹkan tí máa ń mú wa tí a fi máa lọ máa jáde ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ni pé ìmánì wa tí ò bá tí ì dúró dáadáa a máa fà á lílẹ̀ gbàgbọ́ ọ̀gọ̀rọ̀ wa ló jẹ pé ìgbàgbọ wa lẹ dáadáa ìjọsìn fọlọ́run ọba wa kò ṣe dáadáa tó so látara ìgbàgbọ wa tó wá lẹ yìí a máa jẹ́ ká máa kó sínú gíbà àwa gbọ́dọ̀ máa gbìyànjú ní gbogbo ìgbà ní gbogbo àsìkò báwo ni ìgbàgbọ wa ó ti máa lékún a máa ṣiṣẹ́ tọ́. a máa jẹ́ wípé a tún máa bẹ lọ́run lé lórí báwo ni gbàgbọ́ ó ti máa lékún bẹ́ẹ̀ náà ni pípa tún ti ń gbọ́ wá sí i náà nísìnyí ara pé gbàgbé yẹn ó máa lékún náà ni ẹ̀mí tí ò wá gbọ́ wá sí tí ò gbọ́rọ̀ ọlọ́run tí ò kọ̀rọ̀ ọlọ́run tí ò mọ́pọ̀ ọ̀rọ̀ ọlọ́run irú ẹ̀ ní bẹ́ẹ̀ ìmọ̀ni rẹ̀ ò mọ̀ lẹ̀ lílẹ̀ gbàgbọ́ àwọn àfáà a máa kọ́ sí nǹkan tí a fi máa ń ṣe àlẹ́gbíbà so ẹnìkọ̀ọ̀kan wa nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì tí àwọn àáfàá tí wọ́n ṣàlàyé fún wa òun náà ni kọjá wípé fil fìlkàlámì lẹ́dí láyà nìyína àwọn afáàsọ fún wa pé tí a bá ti jẹ́ pé ọ̀rọ̀ tí ò kàn wá ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ní nǹkan tó yẹ ká máa yanjú ó ní iṣu tó yẹ ká yanjú tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tí ò wá kàn wá a wá sí fáìlì rẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ báyẹn tá a máa ń jókòó láti máa discuss àwọn kan àtẹ́kùn ti ní àwọn àyè kan tó yẹ pé joint kan ni wọ́n wá jókòó wọ́n kàn fẹ́ discuss lásán ni kò sí bí wọ́n ti fẹ́ máa discuss yẹn tí wọ́n ní ṣe gíbà mẹ́ tá a bá ti yan ààyè lóbi jẹ́ pé àwọn èèyàn kan wọ́n ní wàkúnná nàkúdù má a lè kọ́ kìdí wàkúnná nàkúdù má a lè kọ́ ìdí ẹ wọ́n fẹ́ sọ. àwọn dẹ́gbẹ́ wọ́n sọ fún wa pé kí ló jẹ́ kí àwọn nínú sákọ̀rù bàdá sọ wọ́n ní pé kúnná nàkúdù má a lè kọ́ ìdí a máa ń jókòó sọ̀rọ̀ pẹ̀lú àwọn kí ni o alájókòó sọ̀rọ̀ àwọn kan ti ní pé a gbádùn ẹ̀jẹ̀ ajókòó ká sọ̀rọ̀ so táwọn àdéhùn jókòó bá fẹ́ sọ̀rọ̀ báyẹn tẹ́lẹ̀ ah ibi tá ti máa ń gba fàájì tá ti máa ń nàjú tí gbogbo àti máa ń sọ̀rọ̀ ẹ̀yà bá ti níbẹ̀ akẹ́kọ̀ọ́ a máa ń pàdé níbi ọ̀rọ̀ kíní kan tàbí àjọ kan ní àwọn àmọ́ sọ̀rọ̀ kò sí bá a ti ní sọ̀rọ̀ ẹlòmíì kò sí bá a ti ní sọ̀rọ̀ ẹlòmíì a sọ̀rọ̀ èèyàn mi tó bí wọ́n ní ká sọ̀rọ̀ àwọn gbogbo eléyìí kìí ṣe nǹkan tó dá abẹ́ sọ̀rọ̀ kan abẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì abẹ́ yanjú nǹkan kan pé abẹ́ kọ́bì kan ok jẹ́ à ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn yàtọ̀ bẹ́ẹ̀ akàwé pé kákan máa sọ̀rọ̀ kákan máa ẹ̀jọ́ ìpẹ̀lẹ̀ ọ̀rọ̀ a máa kó bá yàn kí bá wọn àfa àti sọ̀rọ̀ so irú ìjókòó báyẹn àwọn àfa sọ fún wa wípé ara ti máa kó bá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wá gbà náà àwọn àfáà tún wá ṣàlàyé fún wa pé lára àwọn nǹkan tí máa jẹ́ kí gíbà ó ṣẹlẹ̀ òun náà ni almizahu àwàdà ṣíṣe ẹni wáyé gbọ́ bá ti láìkè àwàdà tó bẹ́ẹ̀ máa báwọn èèyàn ṣàwàdà kò sí bí ò ti ní bọ́ sínú gíbà ẹ bá fẹ́ ṣàwàdà yóò bọ́ sínú gíbà tó gbé kí ni o òun fẹ́ máa wá àwọn ọ̀rọ̀ tó lè dùn máwọn èèyàn nú ẹni bá lè fẹ́ máa wá ọ̀dọ́ mẹ́rin máa dùn èèyàn nú yóò máa wá àwọn nǹkan kan tí ó máa jẹ́ pé yóò máa sọ̀rọ̀ ẹnì kejì rẹ̀ lọ́nà tí ó gbà dàdó pé bẹ́ẹ̀ kí wọ́n rẹ́rìn ni tí wọ́n bá lè rẹ́rìn ni kéèyàn máa èèyàn sọ bí èèyàn kù sí i jẹ́ pé wọ́n máa fẹ́ kó jẹ́ pé àwàdà so a máa fi ń relief àwọn iṣẹ́ tá a bá ń ṣe ni òun ni àwàdà jẹ́ òṣìṣọ́rọ̀ bá náà máa ṣàwàdà pẹ̀lú àwọn tó ń jẹ́ àwọn sọ̀ábà ṣùgbọ́n àwàdà yẹn máa ní mínì ó tún máa ní ó máa ní gíní ṣùgbọ́n àwàdà lẹ́yìn ká sọ pé mo fẹ́ máa ṣàwàdà mo fẹ́ máa ṣàwàdà èèyàn ò ní mọ̀ tó bá àwọn àfa sọ fún wa pé nínú gíbà tí mo kà fún wa níwájú lẹ́ẹ̀kan náà wọ́n ní wọ́n ní àfa ibùn tèmi yà sọ pé nínú gíbà gan nígbà míì wà lọ pé èèyàn máa sọ̀rọ̀ yẹn níbi èyàn kàn sọ ní sọ ara mi níbi ìsọ tààjú ẹdígẹ́ ní sinmi ìsọ tààjú ah lágbàjá ah èyàn kàn máa sọ náà ní ìsọ pé èyàn kàn sí ìmọ̀ náà ni pé ah alẹ́ àná tẹ́ bá ní ti ń jẹ ah èyàn ò lè jẹrú ẹ mo kánú ẹ gan so ẹjọ́ yẹn sọ yẹn ti sọ èyàn ti sọ̀rọ̀ ẹ <laughs> lẹ́yìn ẹ ti ṣe kí bàrẹ̀ so gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí àwọn àfáàní ní kí máa jẹ́ pé yọ́ọ́ máa jẹ́ kí gíba ọ̀rọ̀ wa ni lẹ́yìn àgbà náà àwọn àfáà ṣàlàyé fún wa lára nǹkan tí máa jẹ́ gíba ọ̀rọ̀ wa tó wá jẹ́ pé òun ni ó tún wá máa ń lágbára jù òun náà ni alẹ́ hasadu kèéta kèéta òun tún máa ń jẹ́ kéèyàn tún máa ṣe bùtàn kèéta a máa jẹ́ kí gíba ọ̀rọ̀ wa kèéta kí ọmọ ṣe kéta ni èdè bá ní ṣe kéta bì kan àbí ẹ̀ ṣe kéta ẹ̀yàn kan ẹ̀ wọ́n yẹ kí bọ̀ wá tó pé kéta ti ń ṣe yẹn kéta dẹ̀ni òun tiẹ̀ yá kúlù lè asanat òun máa ba gbogbo dáadáa jẹ́ ni kàmá tákùlù nàárù àtọ̀m gẹ́gẹ́ bí igi ìsẹ́pẹ́ ti máa ń jẹ kìnìún gẹ́gẹ́ bí iná ti máa ń jẹ igi ìsẹ́pẹ́ bẹ́ẹ̀ ni kéta bẹ́ẹ̀ ti máa ba gbogbo ṣẹ́jẹ́ tí wàá fi lè tí máa fi lè kórìíra nìkan báyìí kò sí màmá lépa tẹ́lá inú màá tún purọ́ mọ́ ìdọ́dún ṣe náà tí mo rí pé à ah, ti bá sọ eléyìí náà wọ́n gbàgbé kò ṣe kí ni o màá tún ṣe bẹ́ẹ̀ fún mi ẹ má yẹ kí kẹta wà lórí ẹ̀mí wa kálukú wa ló gbèsè ayé ẹ̀ ni kì í tábà wà láàrin ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó kẹta tí kìí tábà ti wà láàrin yín ẹ máa sọ̀rọ̀ ara yín lọ́nà tí ó kálukú wa ló gbèsè ayé ẹ̀ ni so kálukú wá ṣe ìgbésí ayé ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni kálukú lò ìgbésí ayé so ẹnìkan ò lè dín kánà àtẹnìkan lọ́wọ́ ìdọ́rọ̀ bá lówó ṣe fún ọ ẹnìkan ò lè ní kọ́mọ́ ṣe fún ọ yóò dọ́dọ̀ rẹ pẹ̀lú rọrùn ṣùgbọ́n àwọn èèyàn tí ó bá ti ní tí dúráfù ni ìmọ̀ ẹni bá ti wà wàhálà náà àwọn afáàní kèé ta a máa fà tí ó ṣe méjì mẹ́rin lẹ́yìn wá gbà náà wọ́n wá ní ubu dunia kéèyàn bá fẹ́ràn ilé ayé dáadáa wọ́n ní a máa fa kéèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn pàdé pé ọ̀fẹ́ àṣìbù kan orí ọ̀fẹ́ kìíní kan ilé ayé tó bá ti nílé ayé jù sí ni wàá máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. so wọ́n wá ní ètò wa jẹ́ pàpàǹbarì ibẹ̀ tó jẹ́ ètò láàsì ńbẹ̀ òun náà ní kí ni ó ń bùrì àṣà ẹni bá fẹ́ràn wípé òun lòún fẹ́ jẹ́ ọ̀gá òun lòún fẹ́ kí nǹkan wọn dáa ju tàwọn yòókù lọ ló jẹ́ pé ẹ bá ti fẹ́ràn rìhásà kẹ́bí kan náà àwọn àfa wa alfadil kan náà àwọn àfa àgbà ni wọ́n ní ẹ bá ti fẹ́ràn kó jẹ́ olórí wọ́n ní tọ́mọ ènìyàn ìdá àhábàlì ìsánú àríyáṣàtà hasada wàbága wàtàtàbà àwòrán ti nas wàlà yuskanu aadun indahu bi khayrin nǹkan mẹ́rin náà sọ wọ́n jẹ́ nǹkan bá ti fẹ́ràn kó jẹ́ olórí bí àwọn tó ń ṣòṣèlú bí àwọn tó ń ṣe nǹkan kan wọ́n ní ẹ lọ wò dáadáa yóò wá asàdà yóò ṣe kẹta yóò ṣe kẹta gbàdégbò ló fẹ́ kó òun jó lórí ni wọ́n ní ah, eh, ilé kí wọ́n kàn máa wà mẹ́rin yóò nà ah, kí ni wọ́n ń kọ́ wọn ó ti mọ bó ti bàjẹ́ báwọn ó fi sọ yí pé òun tóun o òun lòun kọ́ àwọn èèyàn ní nǹkan àwọn èèyàn ò rí nǹkan kan kọ́ wọn yóò ṣe kéta wàá bà rán ẹlòmíràn tó wá kọjá àlà yóò dùn sábòsí ó dún lè parẹ látara kó bẹ́ẹ̀ lórí bága yóò kọjá wàtàtà bá àwòrán ti nà àìdá àwọn èèyàn báyìí yóò máa wà káàkiri ni nítorí bẹ́ẹ̀ ni pé kẹ́nìkan fún un ní information pé ẹni yìí ṣe mistake kan kó wọn ò rí gbé káàkiri ọ̀dẹ́mọ̀ wa kẹ́ bá dàpọ̀ ẹnìkan lọ́dọ̀ ẹgbẹ́ àfa ìdẹ́ máa ń ṣe dáadáa ó dẹ́ ń ṣe súnà dáadáa nìkan rẹ̀ eh, kò tí ì máa ṣe súnà náà ó tún láwọn àbídí àkànnà tó máa ń ṣe náà náà sẹ́ni kan dá àti lè sọ pé àfa tó jẹ́ àfa súnà kankan gbogbo Nàìjíríà yìí gbé so. bá a lọ gbé kí ni ẹni ẹ fẹ́ràn ìjọ lórí èyàn bẹ́ẹ̀ lẹ́yìn lè mọ̀ ní gbogbo agbowó yìí gan lásán èyàn bẹ́ẹ̀ lẹ́yìn lè mọ̀ tí yẹn sọ pé kí wọ́n kọ́ sáà bá àbẹ̀jọ́ súnà fẹ́ gbogbo agbowó mélòó kankan yẹn tí wọ́n lè dá gbé yẹn mọ̀ lẹ́yìn ọkọ̀ kan báyìí wọ́n lè mọ̀ lẹ́yìn ọkọ̀ kan sọ ara nǹkan tí máa ń jẹ́ aburú ni tó dágbára tí yẹn bá ti fẹ́ràn ìjẹ́ ọ̀gá ìjọ lórí yóò mọ̀ kọ̀ndẹ́mù tẹ́ bá dé wájú ẹ̀ wọ́n náà wájú ẹ gbé náà wájú ẹ gbé kíní yẹn sórí ẹ̀ ẹ lọ pé kíní yìí àbáyé wọ́n dẹ̀ ló máa dì sí dáadáa. àdìsí ni ó náà lọ wá so o fẹ́ condemn mi tó pé kí ni o tó bá sọ fún ọmọ ẹ máa yọ ọ ti màdí sí ju yín lọ nù ẹni tó bá mọ nǹkan jùlọ kò ní fẹ́ sọ pé ẹni yìí ní aspect yìí ah ó gbúdù gan èmi gan kan sára sí kò ní sọ bẹ́ẹ̀ láìláì tó wọn gan mọ̀ fún ìgbẹ́jọ́ lórí ah kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àbá àwọn ń ṣàlàyé fún wa wípé ká lọ mọ̀ wípé àwọn nǹkan tá a kà wọ́n ń kọ́ sí gbé kéèyàn ọ́ ìgbà tó máa ń fà nìyẹn tí ó fi jẹ́ wípé èèyàn ó máa wá máa lọ jẹ́ ẹni tí ó jẹ́ wípé yóò máa wá máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ká sọ̀ra fún dáadáa pàtàkì jùlọ ká máa jókòó ìjókòó tí ò nítumọ̀ ká máa wáyàn lọ níwàá lọ tí ò nítumọ̀ tọkàn bẹ́ẹ̀ lọ jẹ́ kẹ́ẹ̀ka lọ dá kankan lẹ́lẹ̀ agbọ́dọ̀ sọ̀ra gbogbo àwọn kan wọ̀nyí so ó máa máa kó bá wa nínú tó ó máa ó máa máa gbogbo dáadáa tá à ń sọ pé à ń ṣe yẹn gbogbo tá à ń ṣe lẹ́yìn yẹn ó ti ń jẹ gbogbo dáadáa yẹn à ń kírun à ń gbàwẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ gbogbo kí ni ẹ̀kọ́ wa jẹ gbogbo ẹ̀ dàmùtàn yẹn kí wàá láǹfààní rẹ̀ so ló jẹ́ pé àwọn àfa àwọn sọ fún wa pé àtàkọ́ lùsù mí ni à báwo la ti fẹ́ ní àtàkọ́ lùsù mí nàlẹ́ kí ni ọ mí nàlẹ́ kí ni bàá. báwo la ti fẹ́ sọ́ra wa kúrò nínú gíbà olórí ká padà sínú tẹ́kù ọlọ́ọ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ ẹ bá ti níbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ máa ní ni yí pé òní pé ọlọ́run àmì àṣàbùnà àná sí ìrọ̀hún wà nàìjíríà olórí àwọn èèyàn wọ́n lérò wí pé àwọn ọlọ́run ọba

ọ̀rọ̀ ni bala wàrúsù lúnà làdé yìí yàtù ọlọ́ni àwọn ìránṣẹ́ wa ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ń kọ́ kálẹ̀ lẹ́bàá àwọn afáàní ìbẹ̀rù ọlọ́run ó máa ràn wá lọ́wọ́ láti kúrò nínú gíbà ìtàn alákọ̀ọ́kọ́ àwọn afáàní alistiya ìtìjú ẹ bá ní tìjú torí wípé. <laughs> ní wọ́n sọ pé ara ìjọba kan wọ́n ní lára jaza olùgbìmọ̀ àwọn ní fàdí àtúndúnìyà ọlọ́run máa dojú tí yàn tẹ́yìn bá sọ̀rọ̀ yàn lẹ́yìn gbogbo ọ̀dọ́ wa sọ lẹ́yìn yẹn gbogbo ẹ̀ bàtà yẹn yẹn ẹni tó lọ sọ fún òun kẹ́lẹ́ lọ tẹ́pù ẹ̀ lẹ́yìn tí àìmọye tá a tún ti wá rí rí èmi tún ti rí àìmọye rí tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀yìn ni tó yẹ pé ẹnìkan òun tiẹ̀ kọ̀ mọ̀ pé fóònù òun gbogbo ẹ̀ bàtà yẹn yẹn ni mò ń rìkọ́dù tó bá ti pè yẹn báyìí ọ̀rọ̀ nísìnyí sọ lẹ́yìn tí fi ń pé ó ń tì yẹn so gbogbo fóònù yóò ti rìn kọ́ni kò sí mọ́ tí o fi wá rí pé ẹnìkan á ṣe àgbà sí mi lọ́sẹ̀ wá rí pé gbogbo fóònù yẹn ó wá ń gbogbo gbogbo owó tó ti sọ lẹ́yìn bàtà yìí o àdìjábò ti dé o fóònù kan lórí kọ́ni gbogbo eléyìí o àdójútì tí ẹ bá máa ẹ sọ̀rọ̀ bá ní ìzáàlám tẹ̀sán fásitì náà tó o bá ti tijú mọ́ ẹsẹ̀ ó mọ̀ pé tẹ́ni yẹn bá fi lè gbọ́rọ̀ yẹn imú ó fi sí ọ tó bá wá gbọ́ kí lọ fẹ́ wá máa sọ ọ àfẹ́ da gbogbo ẹ̀rù mọ̀ pé ìtìjú ló máa jẹ́ ẹ bá ti ní tìjú ó sọ pé ah, wọn ò gbọ́dọ̀ gbọ́ pé rúmi lọ sọ̀rọ̀ yìí àwọn àwọn alágbọ̀n ní pé kíní kan ọbẹ̀ ò kì í mì nínú àgbàlagbà ńgbà mi ìyá máa láwọn ọ̀rọ̀ míì kí gbogbo ọ̀dọ́ ẹ̀ bá ní náà lè ẹ máa kó dalẹ̀ rẹ̀ àbí kí ẹ bá ti mọ̀ ẹ máa kó dalẹ̀ fún ẹ dẹ́gbẹ́ yóò èyí ọ̀rọ̀ adé ní ìtìjú sẹ́yìn kọ́ lẹ sọ ni fún mi ni èyí ọ̀rọ̀ lanu sọ àwọn mẹ́ni ẹ̀ jà ni wọ́n ló ti sọ fún ẹni bá sọ fún ọ náà sì mo ní ọ sọ ni à olùsọ eléyìí o sọ látara bẹ́ẹ̀ àwọn apá sọ fún wa lára nǹkan ìtìjú tí ìtìjú òun ló lè jẹ́ kéèyàn máa ronú ìtìjú a máa mú yàn là kúò níbi kí èèyàn ọmọ ṣe kí ni o kéèyàn ọmọ wàá lọ kéèyàn ọmọ máa ṣe gíbà kéèyàn ọmọ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àáfà kan sọ bẹ́ẹ̀ fún wọn wọn wá ní lára ẹ náà ni wípé díkírùlì òyúbì nọfsì téèyàn gangan bá lè máa wo àìdá tara rẹ̀ kò sẹ́ni ẹ̀ka tó náà bá dábàá tí yóò fi àìdá sára rẹ̀ lẹ́gbẹ́ ọ̀rọ̀ àbí Hurairah àwọn káyọ̀ tí wọ́n ṣàfihàn ìjọ ọlọ́run máa wọ́n ní yubsiru insan alikọ́dà fi àyìnì àhíhì wàlà yubsiru alijaza fi àyìnì fi àyìnì nafsi. ọmọ èèyàn ìpín lásán ni ó wà lójú ọmọ ìyá rẹ̀ báyìí yóò sì máa ṣe kí ni o yóò máa rí ìpín yẹn ní wàá máa fi àwọn ẹ wo pin lójú ẹ ẹ wo pin lójú ẹ òun sì ní igi ńlá nígbà ẹbí ojú tiẹ̀ báyìí kò sì ní wò ó ẹlòmí àìdá tí ń bẹ lára tiẹ̀ gangan ó pọ̀ bàjẹ́ ṣùgbọ́n kò ní gbogbo ń dọ̀rọ̀ kiri ká gbogbo àwọn dọ̀rọ̀ kiri ká gangan fún aláìdáni o tó bá rẹ́ nìkan tó yẹ gbé kiri ká yóò tún wá máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ṣé ibu ti yẹ kí ó máa ṣe nu ló jẹ kó máa ṣe nu tó yóò wá òun gẹ̀ẹ́sì ní iyì kò ṣe òun gẹ́gẹ́ kò ṣe nǹkan tó yẹ kó wò ṣe èébú pọ̀ lára tiẹ̀ gangan náà ó máa ń wọ ìwé ẹ̀ nìkan tó kéré sọ àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa lára nǹkan tí ń kó bá tó yẹ pé a fi lè là kúrò nínú gíbà òun náà ni pé tíwọ gangan máa ń wípé ah àwọn èèyàn ní ojú tí wọ́n fi ń wà ìdá tèmi náà èmi náà ní àìdá ṣé wàá gbà òun rẹwà èmi rẹwà mo rẹwà àwọn kan ò tún wú ọ wọ́n sọ pé òórí ni òwúrọ̀ rẹ dáadáa òwò bíi etí rẹ ni mo ti gùn lókè so wọ́n gbọ́ mọ̀ pé àìdá kan wà mí kò sẹ́yìn náà náà wọ́n bá dá tó yẹ pé kò ní fi nǹkan kan tí ó jẹ́ àléébù onìkan ní òsì àléébù lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́ wọn sọ pé àléébù tiẹ̀ nìyí ìwọ gán lè mẹ́rin sọ náà yàrá bàbá wò tẹ́ máa fi sọ fún ọba ìwọ gán tó tọ́ ní sọ ọbẹ̀rẹ̀ kọ́ ọmọ banújẹ́ nìyí sọ látara bẹ́ẹ̀ a máa ṣọ́ra so a gbọ́dọ̀ máa rò bẹ́ẹ̀ náà ni díkírú àlẹ́ àkìbà ká máa rántí tó lè nísìnyí ẹnìkan ọ̀ à ń bú pẹ̀lú pé kò lọ́wọ́ ẹnì kò lẹ́sẹ̀ à ń pẹ̀lú pé kò lẹ́sẹ̀ ẹnì kò lójú à ń bú pẹ̀lú pé kò lójú ẹjọ́ ṣé wọ́n sọ fún ọ pé náà bó ti bá kú bẹ́ẹ̀ wà gbadé rẹ̀ kò sí díò lè ṣẹlẹ̀ sí ẹni wà láyé káwọn gbé ní máa sọ̀rọ̀ rẹ̀ káàkiri ni ṣẹlẹ̀ sáwọn alẹ́ nítorí kí bá ti rántí nǹkan àwọn àfáàní ká jókòó mùjá làṣàtú sọ̀lì hì àwọn ẹni rẹ orí ká jókòó tì ká jókòó tà àwọn ẹni rẹ ká wà pẹ̀lú àwọn ẹni rẹ àǹfààní gidi òun ló máa jẹ́ fún wa ìjókòó pẹ̀lú àwọn ẹni rẹ àǹfààní gidi òun náà ni ó máa jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan tó báwọn ẹni rẹ nìyí tẹ́ bá jẹ́ àwọn afá tẹ́ bá jókòó tì wọ́n tíà òun ọmọ kà fún wọn wọ́n ka tẹ̀síìrì wọ́n ka díìsì fún wọn wọ́n sì bẹ̀ fún so àwọn onímọ̀ sọ lábẹ́ mẹ́nu gba pé kíní kan ní ara ẹ̀rọ ara ọ̀rọ̀ tá à ń sọ ni ọ̀rọ̀ ẹ̀sìn ni tàbí ká dẹ̀ máa gbọ́ ká máa kàtà àwọn tó ṣáájú lọ gbogbo gbogbo nǹkan tá a wáyè fún láyé ń bí àwọn ọ̀rí gbogbo àìgbogbo àwọn wáyè fún ẹlòmíì wáyè fún kó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó kalẹ̀ wáyè fún dáadáa ni so so ṣùgbọ́n àwọn tó ṣáájú lọ wọ́n wáyé fún gbogbo so ara nǹkan dá fi lè la kúrò níbi ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn so àwọn afá tó wá ṣàlàyé fún wa òun náà ni pé ẹ̀sán bẹ tí yẹn bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láyé òun náà ni alifadi atòfin júnìyà àdójú ayé a máa ṣẹlẹ̀ síyàn wọ́n wá ní ẹ̀sán tó wá ń bẹ nínú sàárè tó gbó ìṣọ́ lọ́wọ́ ọba wọ́n ní ó mọ́rọ̀ bí kọ̀pọ̀rẹ́ni ó kọjá níbi sàárè méjì kan sàárè méjì tó wá kọjá níbẹ̀ yẹn wọ́n wá ní pé ọ̀sọ̀mọ́ pé àwọn méjèèjì o ìnáwó máa yọ àdàbàní wọ́n máa yọ àdàbàní ní ìtẹ̀bí rẹ̀ wọ́n fìyà jẹ wọ́n pé ńlá kọ́ ni wọ́n ṣẹ̀ tí fi ń fìyà jẹ wọ́n ìjọ fífìyà jẹ wọ́n ni pé ìkànnù wa òun tiẹ̀ kèé ṣèmọ́tótó nígbà tó bá tọ̀ àbí kéètọ̀ lọ́nà tó dá oríṣi ọ̀nà làwọn ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀ àti òun yẹ́mṣì bí nàmìmà ìmọ̀ yọ̀rọ̀ káàkiri ni ìmọ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn káàkiri ni sómi pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni tẹ̀bí bí ajẹ́ yẹn nù sáré ó gbẹ àwọn èèyàn máa jẹ àánú sáré nìyẹn pẹ̀lú kí wọ́n sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tàlìkì àmà náà tó wọn bẹ àdábìlẹ̀ ákìrọ̀ ìyàlìkì àmà òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba nínú àdìsí tó fìdí múlẹ̀ òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba nígbà tí wọ́n gbé mi lọ sí sánmà mo rí àwọn èèyàn kan tí wọ́n fi wọ́n fi àwọn súrà tí ó ṣe lálìkí àmọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run sàlám ó wá rí súrà àwọn èèyàn kan ó ní wọ́n ní àwọn èèkánná èèkánná wọn wọ́n ṣe pẹ̀lú nà áàs ìkánná àwọn nǹkan bí àwọn àlùmọ́ọ́nì nǹkan bí ẹ̀dùn dájọ́ pé bí irin ni àbí nǹkan kan bí alumíníọ̀n ni òun ni wọ́n ṣe ètò ajá pé bí èèkánná wọn ti gùn nìyẹn yàtọ̀ṣúná ojú wa wọ́n wá ń fi ìkànnì ẹ̀yà ara wọn lójú báyìí. ó wá bèè lọ́wọ́ jìbìrì pé àwọn wo làwọn eléyìí wọ́n wá àwọn eléyìí ní alẹ́dínà ya lùnà lùhùmọ̀ àwọn eléyìí ẹran àwọn èèyàn ni ó ń jẹ àyàtà tuntun ní kíní ẹran èèyàn sọ ni pé wọ́n ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wàyàkọ̀ òun náà fi àárọ̀ ọ̀dì yìí àwọn náà gbé níbi ọmọdé àbí èèyàn bó wọn ni bẹ́ẹ̀ dì fẹ́mu èèyàn onímọ̀ olóbi jẹ́ pé a gbọ́dọ̀ jìnnà tefetefe sí irú àwọn àlámọ̀rí báyìí so nítorí àsìkò àwọn abala méjì òun náà ni màá sáré yanjú fún wa a sọ pé tọ́pìkì wa pín sọ́nà méjì òun náà ni pé mustasinayaato kí wọ́n á lọ sọ agbára abala lẹ́ẹ̀kejì tó yẹ kó òun náà mọ̀ níwọ̀n bá òun náà ni pé ṣùgbọ́n ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn àáfàá sọ pé a lè sọ̀rọ̀ èèyàn ní ẹ̀yìn láwọn ọ̀nà mẹ́fà kan àbí a lè sọ̀rọ̀ èèyàn ní ọ̀nà tó jẹ́ wípé àwọn àfáà náà ni wọ́n ṣàlàyé pé wọ́n tún wọ́n tún ìfá rẹ̀ jáde látinú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà ni wọ́n ti yọ jáde àtàwọn ṣeṣe òjíṣẹ́ ọlọ́run òun náà ni wọ́n ti yọ jáde so wọ́n wá ní ọ̀nà mẹ́fà òun náà ni àwọn àfa sọ pẹ̀lẹ́ pé orin òun náà ni àwọn àfa ni wọ́n kọ bí àfa ilé wọ́n ní alikọ́dí ìwùlẹ́ sábìgì ìbàdí fi ṣe kàtí. alikọ́dí ìwùlẹ́ sábìgì biribatin fisi tatin. mutazalimi wa mu'arifi wa muhadiri. mutazalimi muta wa mu'arifi wa mu wa muhadiri. wa muhadiri. متظالمين ومعرفين ومحذرين ومجائرين بالفسق ثم تسائلين ومجائرين بالفسق ثم تسائلين ومجائر بالفسق ثم تسائلي ومجائر ومجائر بالفسق ثم تسائلي ومن استعان على إزالة منكرين ومن استعان على إزالة منكر القديم ليس fi sitatin. alikọ́díwù lẹ́sà bí gíbátìn fi sitatin. ká sọ pé lágbájá ó ní nǹkan kan láà pé àlébù la fi kàn án ó sì ní kíní yẹn láǹtòótọ́ eléyìí ò àní pè ní gíbà fi sitati ibi àwọn kan mẹ́fà. mutazalimi wàmú àrífì wàmú hàdìrì. mutazalimi ẹni tí ó fẹ́ sọ pé nìkan ṣàbòsí sí òun yóò lọ bá adájọ́ àbí ó lé pé ẹnìkan tó lè bá ń kọ ìyà ọwọ́ àti ó lè gba kinní yẹn fún òun dandan ni kò lọ yí pé ẹ wá o mo wá fẹjọ́ ẹni ọba jẹ yẹn gidi ní àwùjọ táwọn ẹmọ fẹ ẹ wá àfa làgbájá ọgbà ilẹ̀ lọ́wọ́ mi ó sì lọ bá ẹ tó lè bá ẹ tí ó lọ bá direct òun yẹn tó yẹ kí ni ẹ tó fẹ́ bá kọyà kékeré wa máa ẹ tí ò lè ràn lọ́wọ́ kọ́ ní kó máa sọ fún o ẹ tí ò lè ràn lọ́wọ́ téèyàn o fẹ́ kí ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ìlàgbáyà gba ẹ lọ́wọ́ mi kí ẹ tí ò lè ràn lọ́wọ́ ẹ yẹ kí rárá mútàzà lè nìyẹn ẹni tí ń wá ẹni tó yẹ pé wọ́n ṣàbòsí sí ó wá ń wá ẹni tí ó bá òun bóyá adájọ́ ni bóyá nǹkan ni bóyá nìkan tó lè ràn lọ́wọ́ ni tí kíní òbí ṣe bẹ́ẹ̀ kó lọ sọ̀ǹtẹ́ni ẹ fáwọn èèyàn tó já burú irú ẹni bẹ́ẹ̀ kí ni o kò sínú ẹni tó kí ni o tó fà ìdá kẹ́ni. wà mú àrífín. wà mú àrífín. wà mú àbírin. àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà aládìísì mọ àrífín ni wọ́n wọ́n gbọ́dọ̀ ṣàlàyé yẹn fún wa pé ẹni yìí o ẹ má lo àdìsí rẹ o òpùrọ́ ni o ẹ má àdìsí rẹ o eléyìí nǹkan kan báyìí ni ẹ má lo àdìsí rẹ o wọn gánà sọ fún wa yẹn wọ́n ń ṣàlàyé àwọn èèyàn yẹn fún wa nínú ẹ̀sìn wọn gbọ́dọ̀ mọ́ sọ ìkànnì àwọn àfáà ti máa ṣàlàyé àwọn èèyàn fún wa nínú ẹ̀sìn ó ní à ọ lọ bá kan ẹnìkan wa lọ bá àfáà náà wá bè lọ́wọ́ pé àfáà gbogbo tó ń ṣe yìí tó bá di jọ́bẹ̀ dàlìkì àmọ́ àwọn tó ní àmọ́ làdísì wọn yìí tí wọ́n bá ń bẹ jà lálìkì àmọ́ pé <laughs> kí ni pé o ṣe àrọ̀bà wọn jẹ́ òní à ìjà tí wọn kò tó nǹkan lọ́dọ̀ wọn ànábì lòun dìfẹ́ǹdì kánàbì gangan bá òun jà pé òun mọ̀ pé àdìsí òun kọ́ òun èké sádìsí òun ìwà dìfẹ́ǹdì ànábì kánàbì wa máa bá mi jà lálìkì àmọ́ òun gan lọ́lágbára jù. tó o dábàá bẹ́ẹ̀ a máa ṣàlàyé tẹnìkan bá làdíìsì tó wà dọ̀yìn fún a ṣàlàyé fáwọn èèyàn ìpè àfáà yẹn o àdíìsì tó wà dọ̀yìn fún lóló tó gbé tẹnìkan bá bẹ̀rẹ̀ sí lò àdíìsì mo dùn lóló àbájẹ́ bá o àbájẹ́ àbájẹ́ o à ń àrọ́fà rẹ̀ pé ká lè máa mọ̀ pé èmi yìí bẹ́ẹ̀ ni yóò lọ́ọ́ máa lo àdíìsì tiẹ̀ òun sì ò gbé wa mu'arrifin. wa mutazalimin wa mu'arrifin wa muhadirin. wa muhadirin ẹni tó fẹ́ sọ pé lágbájá ibi tó ń lọ yẹn ọbẹ̀ lọ bọ́ síbi tí ó burú ni o ẹni pé afa kan ṣe bídíà ẹ wá pé tẹnìkan lọ yẹ ọbẹ̀ lọ bọ́ sínú bídíà yọ sọ fún pé wọ́n sọ ibi tó ń lọ ọ lọ bọ́ sínú bídíà nìyẹn so <laughs> wọ́n lọ bẹ̀ àfáàyè gbàlẹ́ wa fi bídí àpapọ̀ yẹn lọ́gbẹ̀ ara mọ adini ọ̀fẹ́ wọ́ọ̀nù ẹ̀ pé ah ọ̀fẹ́ lọ́ra rẹ̀ lọ́dọ̀ kí ni ọba dá kọ́ mọ́ra rẹ̀ lọ́dọ̀ wọn lọ́ra rẹ̀ rẹ̀ mọ́ni tókè wà ti mọ ọ̀fẹ́ ra òtí bọ́ kàrà pẹ́ sọ dáadáa tí òfin ní kó sínú ìgbà ọmọ yára mùsùlùmí ọgbọ́dọ̀ máa ń wọ́n rẹ̀ pé ó ti ẹ̀kọ́ kọ́ lọ gbaná ọgbọ́dọ̀ ọdún mọ̀ pé rárá bóyá ọgbọ́n rẹ̀ àbúkọ́ kí ọkọ lọ sí bídíà yẹn náà ah má jọ lọ sọ sọ fún pé ah, ilé ẹ̀kọ́ báyìí má lọ wàá sì lọ bá kò sí nǹkan tó burú mẹ́ tó gbé kí ni o fẹ́ o fẹ́ kó bọ́ sínú wàhálà so eléyìí ò sínú pé kí ni o èèyàn bá àyàn jẹ́ ọkàn ara sọ pẹ́lẹ́pẹ́lẹ́ ni so èèyàn máa sọ pẹ́lẹ́pẹ́lẹ́ ni so bẹ́ẹ̀ náà ni obìnrin tó fẹ́ lọ́kọ obìnrin tó fẹ́ lọ ní àgbà bàbá sì àwọn tó wá bá nàbí wọ́n bá nàbí pé ah ìfàtúwẹ́ni bí tún kẹ́sì wọ́n bá nàbí òun fẹ́ fẹ́ ni òun fẹ́ fẹ́ ni bẹ́ẹ̀ àná orí eléyìí ahun ní o ó ní ahun bàjẹ́ tí ìbàdí báyọ̀ gbé ọ̀sán pé eléyìí ní ahun <laughs> eléyìí a máa na ìyàwó tó kò sí ayọ̀ pé olùtúrí ìyàwó kan létí ló sì nà ọ́ nà jáde ní tó <laughs> láàrin àwọn ìwà àtẹnìyẹn náà ní ìjọ wà kí n ṣe pé ọ wà èyí náà gbọdọ̀ máa fán káàkiri àlejò ní àtọ́bádẹ́lẹ̀ ah, fẹ́rù sáàmà bá sì dápọ̀ àlejò tún rẹkọmẹ́ndì fún un so látara bẹ́ẹ̀ lóbi mọ̀hádìrì àtúnyẹ rẹkọmẹ́ndì bàtà bá sọ pé àwọn ilé ti fún yàn ní ọ̀nà tuntun bẹ́ẹ̀. wà á mú jáàyè. jáàhìrì ń bí fèsì bí fún mẹ́tàsá ìlì. wà á mú jáàhìrì bìlì físíkì wà á mú jáàhìrì bìlì físíkì. ẹlẹ́gbẹ́ gbogbo èèyàn ló ti mọ̀ pé ìmú sìgá òun gangan báyìí ló máa ti gbé ìgbó rẹ báyìí. kí wọ́n bá kú lé lẹ́yìn ló sọ pé àwọn ah, gbóni ọ̀run ìyá ló sọ pé kí ni òmùjá òun gẹ́gẹ́ ọ̀wọ́ nù bí ó ti dìbò bí nìyí tí máa ń lọ ó sì gángan mujahid fiski sọ aṣọ kí ni òun gángan ò ó ti sọ di kí ni o sọ yìí náà àǹfààní kó lè bá a kí ọmọ já àárọ̀ ìyàgì ìyà burúkú ni fẹ́ẹ́ bí bá ń tó tó wá ń ṣe pé kò àti ṣe ń gbangba ọtọ ara káfà lébù kan yẹn náà ara ẹ̀ náà nìyẹn sùmọ́tà sáàyè ẹ̀tọ́ wa béèrè béèrè ogun tí bàbá wa fi lẹ̀ ẹ̀jọ́ wọ́n ní <laughs> tó àwọn ẹ̀gbọ́n mi àwọn náà mú bí ilé bíi mẹ́fà wọ́n sì fún mi ní <laughs> ẹ̀yọ kan bẹ́ẹ̀ ṣé bó ni ẹ ká ti pinnu ṣẹ̀ríà náà kò tí sì tó burú bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣàbùsí rẹ̀ mo wò pé mo wò pé àwọn òbí mi wọn rán mi lọ skul wọn ò ṣe kinní kan wọn tọ́jú mi wọn ò ṣe kankan nígbà tí mo wà kékeré wọn ò tiẹ̀ ṣe kankan fún mi rárá wọn bẹ fi mí lẹ̀ ni wọn àbádọ́ mi ni tí tí mo bá dolówó ṣé mo lè máa tọ́jú wọn ọwọ́ béèrè béèrè mi àwọn òbí àwọn tọ́jú wọn wọn tọ́jú wọn oníwó tí wọn sọ á ti dá béèrè fún ọ kí n kọ́ bá bàbá rẹ jẹ́ mi lẹ́nu wọn lè lọ́wọ́ àfààní sọ ni wọn béèrè béèrè kò sí sí nǹkan tó burú mẹ́rin so súnmọ́ta kí ni ọ sàn ẹ̀ tó wá béèrè wamanistahana. wamanistahana ala láti mú kárí. wamanistahana ala ìzà láti mú kárí. ẹgbẹ́ wa ń wá àwọn èèyàn kúnra istahana orí pé nǹkan táwọn èèyàn ń ṣe àwọn kan ń ṣe nǹkan kan tí ò dáa ó wá wò pé a lè yí padà ná pẹ̀lú kíní kan ó wá wá yẹn múra ìsàánà yóò sọ wá yẹn pé nǹkan dábẹ́ lọ sí ni pé nǹkan tẹ́ àwọn èèyàn yìí ń ṣe yìí ẹgbẹ́ náà kò dáa so ìsàánà àlá ìzá láti mú nkárì ó bẹ yẹ gbogbo nǹkan tó náà bá lóun ọ̀fẹ́ nǹkan tó náà bá lóun kọ̀ ó lè yẹn fẹ́ kọ́ mọ̀ múlẹ̀ lórílẹ̀ yẹn dẹ̀ pé òun lágbára àti ilé yẹ ó wá gbé òun nìkan lè mọ́tò ó wá fẹ́ wá àwọn èèyàn bẹ́ẹ̀ lọ bá àwọn mọ́mù kan ládùúgbò yìí pé kò yẹ ká jẹ́ káwọn ti ń pariwo kó o máa pariwo ní kíní àìlẹ́mí kan mọ̀ pé wọ́n ń pariwo apáàdé máa pariwo ń bẹ kí wọ́n máa pariwo ní àyàn lọ́wọ́ so ẹ lọ ká lọ wá àwọn kíní dé kí wọ́n máa pariwo dí alọ́wọ́ mọ́ so gbàǹgà bá wọn wá pé ìzá láti mú kárì so ó dà pé tí wọ́n bá gbé mi jẹ́ yẹn kò sí nǹkan wọ́n á sọ̀rọ̀ àwọn èèyàn yẹn pé ìtàn ṣe ò dáa yá ló ru ìdí asunmọ́ akíní kan yìí gbogbo àǹkà yẹ so níparí ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà ni táwọn afa sọ fún wa wọ́n dẹ̀ bá kọ́ lórí tí wọ́n dẹ̀ dídú sẹ́jáde láti inú àwọn ọ̀ràn òṣìṣẹ́ ọlọ́run wa àtàwọn sẹ̀lẹ̀ síwájú so níparí ọ̀nà ni pé èèyàn tí wàá mọ̀ pé òun kó sínú gíbà àwọn afa wa ní báwo ni ọ̀nà téèyàn fẹ́ gbà yọ gbogbo àná là ń kó sínú ẹ̀ sọ kéèyàn ojókòó pé èmi náà máa kó sínú gíbà mo ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn tó ti pọ̀ nǹkan kan alákọ̀ọ́kọ́ àárín àtọ́dọ́ ọlọ́run bọ́rọ̀ pọ̀ tó ṣe ná òun náà ni àtàwùbà lọ́wọ́ bó ti túbà lọ́dọ̀ ọlọ́run ọkọ̀ túbà náà ní tábà tá nà sóhà gidi túbà gidi èèyàn wà láti túbà gbàdúrà wá túbà yẹn àwọn wa gbé pé tó bá wá jẹ́ wípé ẹni tí o sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò gbọ́ rárá rárá kò nídìí kọ́ ọ ọ wà tọrọ àforíjì fún ọlọ́run bá lágbájá ọmọ tọrọ àforíjì fún àfàrọ sọ bẹ́ẹ̀ alistik istikfaru lafu wàdùháù lafu ó tọrọ àforíjì fún olùsàdúrà fún ẹlẹ́ẹ̀kẹta táwọn afáàní kí ni o wàsánà àlẹ́ ìfikúnlẹ̀ màkàní tó wá dáhùn àyè kan ó máa tún máa dọ́rọ̀ ẹni yẹn lẹ̀ pẹ̀lú pé ó máa fún gbogbo ó máa tún ṣe kò ní ọ̀rọ̀ sọ fún ṣùgbọ́n tó bá ti wá mọ̀ ah bóyá láti sọ̀rọ̀ wọn náà tó wá rí kó ti mọ̀ <laughs> ó bọ̀ bó mọ̀ pé ó sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ọ̀la kò dẹ̀ tẹ́lọ́rùn inú sì ń bì ọgbọ́dọ̀ lọ bẹ̀ tó gbé ẹ̀tọ́ rẹ̀ ní sísè láàánú yẹn gbọ́dọ̀ lọ wá pé ah ìjọba kẹ́kẹ́ foríjì mi ìgbẹ́kẹ́ bínú sí mi gbọ́dọ̀ lọ bẹ̀ ṣùgbọ́n tó wá mọ̀ pé ẹni tí ò ṣe é bẹ́ẹ̀ ni ọ tọ́kẹ́ lómi ò ṣe déwájú ẹ̀ àbí ọmọ sáfù yóò tún dá nǹkan rú tó ọmọ yẹn ọmọ ọmọ àárẹ̀ lọ ọmọ àwọn sìkìrì ọmọ wa àforíjì fún ọmọ ṣàdúrà fún ó dẹ̀ máa ń yin káàkiri tó dẹ̀ bá ti gbọ́ pé o tún yin òun káàkiri ṣé inú rẹ̀ nírọ̀ inú rẹ̀ ọ̀rọ̀ so àtàrà bẹ́ẹ̀ táwọn afa kọ́ wa òun náà ní ìlú yìí so kárí wípé àwa náà a dáadáa so níparí òun náà ni pé òun náà ni pé ìwọ gangan náà méjèèjì nìyẹn gbọ́dọ̀ sá fún wọ́n ń sọ̀rọ̀ gíbà ìwọ ò dá sí kó kàn dákẹ́ ọ̀nà tí ọ̀ràn ọ̀dẹ̀ rán òun rí kọ́ọ̀dù pẹ̀lú tí rẹ̀ wọ́n jókòó tí wọ́n tó máa ti ń sọ̀rọ̀ kẹ́nìkan bẹ̀rẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sórí bí ti ń sí ní sí ní sí ìgbà ní òkú ní dá sí wọ́n ní wàhálà sí wọ́n ti ní àmọ́ dá sí ọ wá tẹ́tí sí i so so wọ́n ní ó gbọ́dọ̀ ṣọ́ra ìkànnì àwọn afáàn wọ́n ní wàsámú àkàsún ansama ìlẹ̀kọ̀ bíi. wàsámú àkàsún ansama ìlẹ̀kọ̀ bíi. wàsámú àkàsún. ansama ilẹ̀kọ́ bí i. wàsámù àkàsùn ansama ilẹ̀kọ́ bí i. kàṣà ó ní lìsánì mìnálẹ́ káwọ́ lè bí i. كصون اللسان من القول كصون اللسان من القول به كصون اللسان من القول به فإنك عند سماء القبيح فإنك عند سماع القبيح شريك لقائله فانتبه sharikun liqa'ili fantabi wasamuaka sun ansama ilqabihi. etí rẹ dáàbòbò ansama ilqabihi mo máa gbọ́ ọ̀rọ̀ jákujàku táwọn yẹn bá ń sọ̀rọ̀ táwọn yẹn bá ń sọ̀rọ̀ wọ́n ti dé kó bẹ́ẹ̀ ọlọ́pàá bá nàbí pé tó bá ní pé má ti ń sọ̀rọ̀ kan dìde kú ọ̀bẹ tí àtàyà kú lu bí adísí géèrè tí wọ́n bá pẹ́ sọ̀rọ̀ mi wọ́n á jókòó tiwọn. innaka idan mithluhum. tó bá dé wọ́n jókòó tiwọn wọn náà dára wọn nìyẹn ẹjọ́ lẹ́sẹ̀ kankan náà ni. èmi ìbá wọn dá sí o èmi náà máa gbọ́ ọ̀dí náà wí ni a o ti dá sí o ẹjọ́ ní kankan náà wọn bó o bá sọ pé kọ́ ọmọ gbọ́ yẹn kàṣẹ́wọ́nì lìsánì mí lọ́lẹ̀ káwọn níbí bí ìbàdí bá ti ní kọ́ ọ sọ ahọ́n rẹ pé kọ́ ọmọ máa sọ ti ọ̀dà nípa èèyàn bẹ́ẹ̀ náà ni kọ́ sọ etí rẹ kọ́ ọmọ fi gbọ́ mẹ́rin kọ́ fàyínàkà. fàyínàkà ìdá sàmà ìlkọ̀bì hìn. fàyínàkà ìdá sàmà ìlkọ̀bì hìn ìrẹ́ tó bá ti ń tẹ́tí gbọ́n tí ọ̀dà tí wọn náà jókòó tó ń gbọ́. ṣàríkùn lè kọ ìlú fàǹtàbí ṣàríkò lè kọ́ ìní fáńtàbí. wọn náà ti di ọ̀rẹ́ fẹẹ ti ń sọ nìyẹn ẹjọ ti nǹkan kan náà ẹjọ ṣí ààrẹ ní fàǹtẹbì láti kọ ọgbọ́n rẹ sokolo kó fẹni kọfún alágbèrè ọ̀rọ̀ tàbí ọmọdé jésù aláǹfààní ṣùgbọ́n kára ọ̀rọ̀ ṣàlùfẹ wà á tún un. àwọn tábà ní ìbéèrè kánáwó lẹ́ẹ̀kan náà kánáwó ní ẹ̀ẹ̀kan náà kákàwọn kánáà lẹ́ẹ̀kan náà. tábà ti ń ka fatiha lórí yìí tó bá ti débi ìdínà sọ́wọ́tà mustaqim wípé a débi àdúrà wípé a máa gbé ojú sókè wípé àdúrà ro ìbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó ń sọ wípé tẹ́gun tó bá pa irọ́ tó bá sọ ayé ò ní pa yóò ní tán tó bá ṣàbílì ìrọ̀ tó kò sẹ́ni tí tán ibi gbogbo kò tó pé tán wípé ọlọ́run máa nìkan ní pé tẹ́gun. so ní ìdáhùn ní kánmọ́nkánmọ́ alákọ̀ọ́kọ́ náà ni pé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a máa ń kà nínú tíà ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé àkẹ́sí wọn tó wà mẹ́rin ó jẹ́ nǹkan tó ń right ṣùgbọ́n sí nǹkan tó burú káfà sọ pé tíà báyìí ẹ̀ máa kà ara kọ́jú tá a sọ náà nìyẹn lẹ́ẹ̀kan so tíà báyìí ẹ̀ máa kà àtàwọn olóòfù nìyẹn so tíà báyìí ẹ̀ máa kà tíà báyìí ẹ̀ máa kà eléyìí kẹ́ kà ẹ̀gbọ́n àbáyẹn èèyàn fi bàjẹ́ ẹ̀dọ́gbẹ́ ẹ̀dọ́gbẹ́ nǹkan tó kọ sọ ìyẹn máa ń wà bẹ́ẹ̀ ìwé náà ni àwọn nǹkan dáhùn sọ ní ìsìn kẹ́tẹ́ ìbá débi pátí à kó gbójú sọ ìbá dé kalọ kó gbójú sókè báyìí kí náà kó gbójú lẹ̀ àbí kó mìíràn báyìí wàhálà dán kó mi gbogbo ara báyìí gbogbo àwọn eléyìí kò sí nínú nǹkan tí ó jẹ́ àdíyù àbúṣà sálà kò sí nínú ìtọ́sọ́nà ànábì gbogbo àwọn gbẹ́ntìmọ́tì sàlàyé bá nàbí ti ń kírun ká gbìyànjú àti mọ̀ gbogbo àwọn gádà kan nínú àwọn bíi ní sábà mọ̀sá ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ làṣẹ ìwù òkùnkùn pọ̀ so àwọn ilé tó gbé nǹkan tó jẹ́ tó ní tùmọ̀ kan ní kò ní tùmọ̀ kankan rárá àwọn kẹ́sì ń káàdì sí so àwọn ilé yòókì ṣe tùmọ̀ tí àìsàn gangan bẹ ẹgbẹ́ méjì múlẹ̀ ọlọ́run àwọn so ẹlẹ́kejì náà ni wípé ẹni tí ń sọ gbólóhùn yìí pé kọ̀sẹ̀ tó pé náà kọ̀sẹ̀ tó pé tán gbólóhùn yìí kèsì gbólóhùn téèyàn máa ń mú wá kí wọ́n bá fi kádà pé ọlọ́run ti kádà pé wọ́n ṣe kèsì gbólóhùn téèyàn máa ń mú wá ẹ lọ́bẹ̀ẹ́jì àwọn àjọ ọlọ́run máa ń múlò àwọn gbólóhùn báyìí wá kọ́lọ́ máa ṣe number two. ìbéèrè tèmi ni pé tí èèyàn bá mọ̀ pé ẹnì kan sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ní ẹ̀jẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ yẹn kò ní bẹ́ẹ̀ ìwọ̀n afẹ́ lọ bá wípé bóyá ó bìyàn nínú pé báwo lágbájá lágbájá ṣe lè máa ronú nǹkan báyìí tí ò tiẹ̀ yẹ kó ṣèwádìí kí wọ́n á sọ fọ́nà pé ìjọba jẹ́ pọ̀ gan ẹ̀rú nǹkan inú ìbéèrè yín náà ni pé ẹni tó sọ̀rọ̀ yàn lẹ́yìn yẹn wá gbọ́ ó wá bí yàn lọ́wọ́ ẹ wá lẹ́tọ̀ òun wọ́n gbà láyé èèyàn lè yàn láyé ẹ̀ mùsùlùmí ọdún fẹ́ gbẹ̀tọ́ òun láyé so alákọ̀ọ́kọ́ kọ́ ni yẹn náà ẹ̀tọ́ àlìkíyàmọ̀ gangan kì í ṣe wípé olè àmọ́ bẹ́ẹ̀ lọ́dọ́ọ́dọ́ pé nǹkan tí èèyàn máa ń sọ ni pé Allahu yahkumu bayni wa baynakum ọlọ́run bá máa dájọ́ láàrin èmi àti kéèyàn àti ẹni yìí ọmọ wípé mi sọ báyìí ayé olè má sọ̀rọ̀ èèyàn ní kíni sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá dúpọ́ pé sọ̀rọ̀ lẹ́yìn yẹn kó má jẹ́ kọ́rọ̀ sọ bá nàbí ìgbésà kó lámojú kúrò wàá rí ànìlìjà ìlú so ó sọ fún pé kúndé bìlẹ̀ afu. kúndé afuwa wà múrùbẹ̀lì ọ̀fì wà áàrùn ànìlìjà so kúndé afu so àmójúkò kúránìkanà bí ó ti mú ẹ bọ́dọ̀ wọn lámojú kúrò wà á ń tà á fún. ìbálẹ̀ òun fẹ́ mọ̀ pé mo fẹ́ mẹni tó sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ wàhálà náà ni ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ kéèsì yẹn lágbára sí náà ni ọbẹ̀ mẹ́tò sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan tí kò dá wọ́n lè fẹ́ nìkan ló sọ gbàgbé ẹ̀ fún lẹ́nu wọ́n gbìyànjú sọ tá a bá mẹ́tò sọ̀rọ̀ tán ó ò ní láìkí ẹni yẹn ẹ tún bẹ̀rẹ̀ sí máa sọ̀tàn mi ọbẹ̀ kan gbé kó mẹ́kẹ́ ó jẹ́ kó gbé ọmọ kó lọ báyẹn a máa dá a púpọ̀ kì í jẹ́ kí wàhálà ọ̀ wà so ìyẹn lọ kéwòn ṣe tẹ́ máa bẹ́ sọ̀rọ̀ jù pé ọlọ́run máa máa dájọ́ láàrin èmi àti ẹni sọ ní ẹni padà tún wá tó bá dàlùkì àmọ́ ọlọ́run fún ọ ní ìlera tó yóò dẹ̀ fẹ́ ní sẹ́yìn bọ́dá yóò bá túbà ọlọ́gbà fún ọ́nà ẹ̀sìn ìlú náà. ìgbọ́dọ̀ ọ̀fọ̀ ni pé bóyá etí tó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lẹ́yìn ẹ̀dọ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ọ̀lọ́gbàwó tó sọ̀rọ̀ ọ̀kẹ́ lẹ́yìn bóyá látàrí tó bóyá èèyàn kan bóyá nìkan bóyá nǹkan ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ pé ìyàwó mi ṣe báyìí ṣe báyìí èèyàn náà wá jọ ń sọ̀rọ̀ wípé àwọn obìnrin ìjùlọ kàlá ẹ̀ pé pé ilé gan tí mo ṣe tí mo ṣe wọn kí ẹ sọ̀rọ̀ àwọn ìyàwó èèyàn lẹ́yìn látàrí nǹkan tó ṣẹlẹ̀ ṣé ìyẹn náà ṣe ọ̀rọ̀ ìyẹn ìyẹn kejì ni pé fẹ́ pé bá ń ẹ̀wọ̀n ti di nǹkan tó já sí pé táwọn ṣé tá a bá gbọ́ ṣé ká a máa kó mẹ́rin ẹ̀yìn àbí nìyẹn kò kó sínú kò sínú páńsọ̀rọ̀ ẹ̀yìn. náà lọ́dún àbàlà mi lẹ́nu àwọn méjèèjì alákọ̀ọ́kọ́ ni pé láàrin ọkọ àti ìyàwó àbí láàrin ìyàwó àtọkọ ọ̀pọ̀lọpọ̀ gíbà ló máa ń pọ̀ jù mẹ́ ṣùgbọ́n àníyàn ló ṣe pàtàkì jù òun ni pé ẹnìkan wá bá yẹn nísìnyí ó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ irú àmọ́ ìṣẹ̀ṣẹ̀ òyìnbó nìkan wá bá nàbí pé báyìí báyìí bàbá wá bá ṣáà ẹnìkan bá nàní ọgbẹ èmi àtẹlẹ náà máa ń ṣe gbogbo tó sọ yẹn náà ẹnìkan bá báyìí pé àwa náà máa ń jà ń lé wa ẹnìkan ẹ̀dẹ̀ sọ irú yẹ àníyàn téèyàn fi ń sọ eléyìí èèyàn fẹ́ make correction fẹ́ nìyẹn yí pé nǹkan tó ń sọ èèyàn sọ ní sọ àléébù pẹ̀lú kí ni o pẹ̀lú ìyàwó èèyàn ẹ̀ kẹ́fẹ́ sọ wípé à obìnrin ẹ̀rí ẹni sì báyìí ó máa ń béèrè àwọn nǹkan báyìí kò sí obìnrin àwọn ìyàwó ànábì ni sì máa béèrè wípé ẹ eh, ra nǹkan fún mi ra nǹkan báyìí fún mi ẹ̀yà ẹ̀yà máa nílé ìyàwó ẹni kọ́ ra wá ní irú kí ni ó mọ̀ kí mo lówó ah, lọ́dọ̀ ìyàwó sọ pé ah, ah, ó fi máa ń àwọn ìyàwó tèmi gan náà ijó <laughs> ni wọ́n ní kí n wọ́n ní kí n ṣe so àwọn eléyìí tó ọ̀rọ̀ tí fi méèkì àwọn eléyìí ẹ̀dúgbẹ́ ní sinmi àì sọ mo fẹ́ ba alágbájá jẹ́ mo fẹ́ jẹ́ kí ẹni tó bá ti rí kí wọ́n rí kó máa kórìíra rẹ̀ kí wọ́n rí kó máa ṣe kínní kan eléyìí o tó yàtọ̀ ìmí ìtumọ̀ ní pé ìyẹn ni pé èèyàn fẹ́ lọ fẹjọ́ èèyàn sùn ẹgbẹ́ ìrora kan lẹ́ẹ̀kan ìbò ìbéèrè ọmọ ìjọyàn sí òní sọ̀kan tó ṣe náà ẹjọ́ bá yàn bá wí èèyàn bí sọ̀kan tó ṣe náà ní kò pé jẹ́ fún mi lálẹ́ àná ẹgbẹ́ ìdíjà ìmọ̀ ṣe báyìí fún mi èèyàn sọ fún mi ọlọ́wọ́ ṣe náà sọ́ọ̀rì ọ̀gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ lọ́kẹ́ ọkàn àti pé èèyàn kàn fẹ́ máa fi ẹ̀lómi ọkàn wàrà ìyàwó rẹ̀ ta rẹwà so inú kọ́ bẹ́ẹ̀ fi méèkì kọ́lẹ́ṣẹ̀ fẹ́ nìkan pé àwa náà ń gba nǹkan mára lọ́dọ̀ àwọn obìnrin ẹ gbọ́dọ̀ gbà mára ọ̀pọ̀ jẹ́ pé ó sẹ̀ ọ̀bẹ lọ́wọ́ ẹni tí ó kọ̀ rẹ̀ tiẹ̀ lóyún alásọ̀lẹ̀ kan ẹni sẹ́ dàbẹ̀lì sáì ọ̀rọ̀ béèrè kan lọ́wọ́ mufti ṣe ìyàwó mi máa ṣe báyìí sí mi ṣé nítorí ṣe èsì lẹ́tọ̀ọ́ ṣọ̀gbọ́n yìí kan ló burú eléyìí sọtazọ lùmù ìyàwó ẹ fi nira kan ọlọ́wọ́ yẹn pé fi nira kan ẹ tó bàbá wí so ti bọ́ sínú gbogbo eléyìí èèyàn bá kan so èdè fi jálẹ̀ kejì ni pé ọ̀rọ̀ tí wọ́n máa kọ sínú pépà ni wọ́n máa yẹ kíní kan ni o ah, gbogbo àwọn kan náà dé pé ẹnu wa ò tó bàbá ṣe wà sílẹ̀ kan tó máa gbé ọ̀dọ́ wa gan gíbà gan bùtánù tí wọ́n náà mọ́ wa lọ́wọ́ ìdíyàn ọmọ pé ń ṣẹlẹ̀ lábùjá ìyá ọmọ sọ pé bí ti ń ṣẹlẹ̀ náà nì owó kan déyàn òròyìn lọ́rọ̀ owó kan ọtí gbówó yẹn lọ ìtàn gbówó yẹn tán dá ìbá tiẹ̀ sí ládẹ̀ mọ́ ìjálé lórí ìdí ọ̀kan wa so ẹ̀ka ṣọ́ra dáadáa lórí ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ olórí àwọn afá máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àbápadà sí wáàsí lórí ọ̀rọ̀ bá àti bá wọn olórí lò òdìdí wáàsí kan nínú ẹ̀sìn tẹ́yàn gbọ́dọ̀ mọ̀ pé àwọn wò láti lè mú ọ̀rọ̀ bóòlù àti bá wọn lò àwọn tó bá ń darí wa a gbọ́dọ̀ bá ti bá wọn jẹ́ mùsùlùmí jẹ́ kíní kan wọn ká máa rí pé à ń dáàbò bò wọn ní tó dájú ní pé ká máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ lónìí kan ẹ̀ka tó ń ṣègbè fún lórí yìí tó ká sọ̀rọ̀ dáadáa kọ́nà kó orí gáàdì wọn. Níbi tí kíkọ́ àwọn ọ̀rọ̀ kí ẹ ṣe bí àwàdà kí ẹ máa ṣe ètò. Pé bí ẹni ẹ ṣe àwàdà ọ̀rọ̀ kan bọ̀ sí àwọn tó máa ń kàn ní ìmájì nǹkan tó máa sọ ni tẹ́bí òun ní ìrírí tí wọ́n ẹnu kankan tẹ́bí wọ́n kàn ń rí tó bá sọ̀rọ̀ ọ̀pọ̀ sí mi. náà àwọn tó bá jẹ́ kọ̀mẹ́ndíà orí díẹ̀ ṣe ńlá ni ànábì pé tó bá jẹ́ kọ̀mẹ́ndíà sọ nínú àdìsí kan ló fìdí múlẹ̀ tó jẹ́ kó sọ pé kéèyàn ọmọ òun rọ́jọ pé èèyàn fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn kèsì kẹ́rẹ́sì fọwọ́ sí o gbọ́dọ̀ òun rọ́jọ tó kó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn sókè wa sọ di sẹ kó wa sọ di kaba ara àmì alámọtò sá àmì ara àmì àmì pé àdìkíámọ ó ti ń súnmọ́ bọ ni táwọn yẹn sọ di pé ẹgbọn fẹ lọ wo àwọn tó ń ṣe kọmẹdì àti àjòkò tí a gba tíkẹtì àwọn akẹ́kẹ́ nìkan sọ̀rọ̀ kan tó fẹ́ pàrọ̀ lẹ́rìn tí a máa gbẹ lẹ́yìn islam fọwọ́ sí ara wa sókè lọ kúta. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك